dúpẹ́ fún ọlọ́run kí àlékún kí àti ìgẹ̀ kí ọ bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí lórúsù wa nínú kíra umdatul ahkam min kalami khayril anam sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in àti ka hadithi alakoko allah ní òní uh, alahadi tọ̀sẹ̀ yìí a tún tẹ̀síwájú ń pa àyè lórí hadithu innamal a'malu binniyat hadithi yìí gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa pé àwọn àfáà ní bàbá jòkó tá à ń sọ̀rọ̀ hadithi yìí láì mọ iye ọ̀sẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé innahu yu'addilu thuluthal islam wọ́n ní hadithi yìí ó ṣe déédéé ká dá ìsìláàmù sí mẹ́ta ó kó dá kan bẹ́ẹ̀ àti ṣe àlàyé gbogbo lè fúnra wa nínú ohun tí ọkùnrin abẹ́ ṣe lálàyé lórí hadithu innamal amalu binniyat òun ni pé ẹ ó rí pé hadithu yìí aṣọ sábàbí tó fún wa pé pẹ̀lú ìtàn muhajiru ummi qais muhajiru ummi ẹni tí ọfẹ fẹ obìnrin kan tá n pè ní umu qais tó wá gbọ́ pé umu qais ti lọ ó ti ṣe hijira lọ alimadina munawwa tó fi ń jẹ pé famanka na ti hijira tó limra ati lidunya yusibu ha aw limra ati yankihu ha fa hijira tuhu ila ma hajara ilayi. tábà wá ní ká wò ǹjẹ́ hadithi yìí kọ́ wá ní kò ní kò ní ṣiṣẹ́ àyàfi lórí pẹ́ni tí jọra rẹ̀ bá jẹ́ pé nítorí kọ́ba àfẹ́yàwó nìkan àbí gbogbo ọ̀nà míì tádìsí yìí bá wulẹ̀ wù kọ́ fi bá ìgbésí ayé tẹ́nìkọ̀ọ̀kan wá ń lò mú àdìsí yìí náà máa ṣiṣẹ́ eléyìí ni àwọn àfáà máa sọ ní fọ́nrán àwọn pé halil ibratu bi umumi lafzi aw bi khususi sabab halil ibratu bi umumi lafzi aw. بخصوص السبب، pípé tí nasu al-Qur'an al-Karim bá wá ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àbí hadith anagba Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá ǹjẹ́ a a da àdìsí yìí ma lórí pé sábàbí tá àdìsí yìí bá wá ni ẹ ti máa gbọ́ sọ́n pé kíní kan sábàbù nùzúl pé ìdí tí aya al-Qur'an yìí fi sọ̀kalẹ̀ rí bákan náà ní nǹkan tá à ń pè ní sábàbù wurudil hadith sábàbù. ورود الحديث سبب نزول الآية وسبب ورود الحديث kí ló dé tí àyà yìí fi sọ̀kalẹ̀ kí ló dé tí hadithi eléyìí tó fi tó fi wá. àwọn afáà wa ní ńgbà tó lọ́nba sọ̀rọ̀ àbá anagba muhammad sallallahu alayhi wa sallam ọ sọ̀rọ̀ ǹjẹ́ a ní ẹnu bi tí sábà bi tí hadithi yìí àbí àyà yìí torí ẹ̀ wáyé ẹ̀ mọ́ tu kọjá bẹ́ẹ̀ o ìtumọ̀ rẹ̀ náà nù àbí àwọ̀ pé ní bí ọmọọmọ lábùbí lábùbò gbólóhùn táti ife àbí àyà bá wáyé gbogbo bí tá a bá tún ti rí tí gbólóhùn yìí tó ṣe déédéé ṣe sí irú bẹ́ẹ̀ àyà yóò máa jẹ́rìí ńbẹ̀ náà èyí tí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa tí wọ́n fara mọ́ ni pé alẹ́bùrọ̀tù bí ọmọọmọ lábùbí láàbì kòsóòsì sábà alẹ́bùrọ̀tù bí ọmọọmọ lábùbí láàbì kòsóòsì sábà bí sábà bí kan lọ́ àbí sábàbí kan ló ṣe tí hadith fi wáyé èyí wọn wá tún máa pé ní hadith yóò wá ní ṣiṣẹ́ nírú tọ́ba tún jọ bẹ́ẹ̀ mọ́ ìlà yóò mẹ́lì kéyàmà òun ni pé kìí sọ̀rọ̀ muhajiru ummi kọ́ìsì nìkan ní hadith yìí bá wí gbogbo ẹni tọ́ba ṣe hijira àbí kò ṣe hijira gbogbo ẹni tọ́ba ṣe nǹkan kan kọ ọ̀rọ̀ ẹ̀sìn tí èsì nítorí tọ́lọ́n ló fi ṣe ká máa lo hadith yìí náà fún pé fa hijratuhu ila ma hajara ilayhi pẹ̀tọ̀ ntò yìí o iná ni ó وإنما لكل امرئ ما نوى وإنما لكل امرئ ما نوى nínú ọtí atúnfẹ́sẹ̀ lálàyé ń pa hadithu innamal a'mal bin niyat òun ni pé alhijira kí la ń pè ní hijira òun tá à hijira òun ni kéèyàn ó sípò padà láti ibìkan lọ ibòmíì lédè lárúbáwá tabawa ni kíni jẹ́ hijira nínú sharia islam ọ̀nà méjì ni ìtumọ̀ hijira fi wà nínú sharia islam. الهجرة إما أن تكون من بلد الخوف إلى بلد الأمن أو من بلد من بلد الكفر إلى بلد الإيمان. إنه كي يسجرا كم بتكاري وتبالة تيار على بالة في تيوان دالام وبيع باتوري وتكم ب تلو بتميري وتبالة تيار إسلام وسجيو بانو هجرانا لانفيه. أو الهجرة من بلد الكفر إلى بلد الإيمان. àbẹ̀yẹn wà lù tó ṣe pé nílùú kẹfẹ́rí ni gẹ́gẹ́ bó ti yọrí gbọ̀hún nígbà tí maka wà lù kẹfẹ́rí táwọn mòmìnì tá anábì wa pa wọn láṣẹ sọlọlọ́hu àríwọ̀sọ́làm pé ẹ fi ìlú kẹfẹ́rí wọn yìí lẹ̀ fún wọn ẹ̀kọ́ ojú síbi tẹ́ ti máa ṣe kíni tẹ́ ti máa ṣe islam eléyìí náà nínú ọ̀nà méjì tí à ń pè ní hijira nínú sẹ̀ríà islam òun ni méjèèjì nípa báyìí gbogbo ẹni tó bá wà níbi tí ọkàn rẹ̀ ò ti balẹ̀ kì í ṣe kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ń pa jíjẹ múmu ayé là ń wí o àmọ́ rẹ̀ ọ̀balẹ̀ ń pa pé ní kò rí ẹ̀sìn islam ṣe bó ti yẹ kó ṣe nínú sẹ̀ríà ní pé irú ẹni bẹ́ẹ̀ bá gbọ́ pé bóun bá lọ ìlú báyìí àyè ọgbà òun bẹ̀ láti lè ṣẹ̀sìn irú ẹni báyìí ó ṣe hijira torípa anabi muhammad sallallahu alayhi wa sallam oni la tankɔti alhijiratu hatta tankɔti atawba wala tankɔti atawbatu hatta tatulu ashamsu min magribiha anabi sallallahu alayhi wa sallam oni ẹ má rò pé hijira ti wá ó ti lọ la tankɔti alhijiratu hatta tankɔti atawba ìjírà ò ní tán títí tí ó fi di pé kò ní sí ìrònú padà ìferíjìnni níbi ẹ̀ṣẹ̀ tí ò fi ní sí mọ́ ìgbà wo ni ò ní sí pé bẹ́ẹ̀ yẹn bá ṣe kò ní ní opportunity kọ́ lóun ó forí jì mọ́ hátà tọ́fìlù àṣàmùsùn mi magrebi ha bó ṣe wà ní alukur'an kẹrin pé ọjọ́ kan bẹ tó ṣe pé ní ibi tá a rí tóorùn ti ń wọ̀ ibẹ̀ ni ó ti yọ ìyẹn ni tó bá di ìkẹyìn ayé níjọ́ yìí òun ni kọ́ra bẹ́ẹ̀ yẹn bá wà lóun ọmọ ṣe àṣàfùrù náà lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ń jọ̀hún ọlọ́run ní kò sáyè máa o anabi sallallahu alayhi wa sallam ó níjọ́ yìí ni ò ní tó sí hijira ma bí a bá jẹ lóun fẹ́ ṣe hijira yawma tatlu ash-shamsu min maghribiha lọ́jọ́ tí òun ọ̀ máa yọ láti buwọ́ rẹ̀ kò sí hijira ma òun ni pé bẹ́yẹn bá fẹ́ ṣe hijira láti ìlú kèfèrí lọ sí ìlú mòmìnì àyè wà bẹ́yẹn bá sì fẹ́ ṣe hijira ń bẹ tẹ́ mi rè ó ti balẹ̀ min baladil khawfi ila baladil amni lọ́bi tọkàn rí ó ti balẹ̀ tí ó fi ráyè sẹ̀sìn bọ́lọ̀ tí ní ká sìn eléyìí náà nínú tí sẹ̀ríà ìsìláàmù faramẹ́ni ọ̀nà méjèèjì tí èèyàn gbà ṣe jọra ni. nínú ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ bí innamal a'malu binniyat a ti sọ pé àdífì yìí ó sọ pàtàkì ti ń jẹ́ àníyàn nípa ọ̀rọ̀ ìbáda wa. àwọn àfáà wa wò wọ́n ní àníyàn yìí rukunun hiya amshartun rukunun hiya amshartun nínú ìbáàdà tá a bá ń ṣe ṣé orígun kan nù ìbáàdà yìí ni àníyàn jẹ ni àbí májẹ̀mú kan nù àwọn májẹ̀mú tí ọba sí ẹ̀sìn òní dúró òun làníyàn jẹ. àníyàtò rọ́kùnù híyà am amṣàrùkùnù. àníyàtò kéèyàn ọ̀dà níyàn ó lè jẹ́ rọ́kùnù ó sì lè jẹ́ ṣàrùkù lọ́nà o gbogbo iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe àti sọ pé ní innamal a'malu binniyat àfi kéèyàn ọkọ̀ fi àníyàn ṣáájú nípa báyìí ẹ̀hún tá à ń pè ní rúkúnù nínú sẹ̀ríà islam sábà ní kíní kan jẹ́ kíní kan jẹ́ kíní yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni pé tá a bá pè ní rúkúnù orígun kan nú ẹ̀sìn ni pé lára ẹ̀sìn yẹn náà ni ó wà kò ní wà kárí ju rẹ̀ kò ní jáde kó ń bẹ̀ níta bá pè lórígun òrun nísìnyí lára sẹ́ ẹ̀run náà ní kíni kò ní ó wà bọ̀tí níta bá pè lápèjúwe nísìnyí ká ṣe àlùwàlá orígun oorun ni àbí májẹ̀mú oorun májẹ̀mú ni sharutun li sihhati salat bẹ́ẹ̀ ọba sàlùwàlá ìrun rẹ̀ ò ṣe kíni ẹ̀rọ òdo níta ń pè ní májẹ̀mú nìyẹn ẹ̀rí pé kò ní papọ̀ mọ́ ìbáàdà yẹn gan àmọ́ tá a bá pè ní rúkúnù yọ wà lára ìbáàdà yẹn gan nípa báyìí kéèyàn ó dà níyàn rukunun min arkani salat rukunun min arkani nínú àwọn orígun òrun tó ṣe pé ní tí ọba sí ìrún òdó àbí gbogbo ìbàdá àti gbogbo ẹ̀sìn téèyàn bá fẹ́ ṣe tí àníyàn dídà bá ti kó mbẹ́ òpó kan nú àwọn òpó tó gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ òun ló ti ṣe kínni òun ló ti wó lulẹ̀ yẹn túláàsì èèyàn gbọ́dọ̀ dàníyàn ọ̀nà wo ni àníyàn máa wá fi jẹ́ sáàtù tí máa fi jẹ́ májẹ̀mú òun ni pé kọ̀ wá tó kéèyàn fẹ́ ṣe ìbáàdà kọ́kà dàníyàn pilẹ̀ lásán kọ́gbà bí àníyàn àníyàn tó láàbùdà mínísítà sábìhá ìlà ìntìhá ìlà ìntìhá wa ala yukta bima yunafiha bẹ́ẹ̀ bá ti dàníyàn ní sè pé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ kírun mo fẹ́ gbàwẹ̀ àníyàn yẹn gbọ́dọ̀ máa maintain yẹn títí tí bàdà yóò fi tán ni kò gbọ́dọ̀ ṣe nǹkan míì tí ó ta ko kíni tí ó ta ko àníyàn ni bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan kan nínú òrun ni nínú àwẹ̀ ni nínú ìbáàdà yòówù tí ń bá ń ṣe lẹ́yìn tó ti dàníyàn lóòótọ́ ó ti dàníyàn ńpilẹ̀ àmọ́ kó tó di kọ́ parí ìbáàdà náà ọba ó ti segin ni májẹ̀mú tí ó jẹ́ kí irun yẹn àbí ìbàdà yẹn kó lálàáfíà ó ti wó ní baba yìí àwọn afa àfi máa ń sọ pé àníyà ó lè jẹ́ kí ni ó lè jẹ́ rúkúnù min arkani al ó sì lè jẹ́ kí ni shartun min shuruti sihhati al-ibada. ní kúkúrú eléyìí ni àlàyé nípa hadithu alákọ̀ọ́kọ́ tí à ń kà fúnra wa láti jẹjọ́ àwọn abọ́ síbi hadithu ẹlẹ́ẹ̀kejì nínú àwọn hadithu tí al <clears throat> المقدسي عبد الغني بن عبد الواحد المقدسي توكو جوسينو ترى توكو عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم تنوكا حديثنا فوق عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم نعم. لا لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ نعم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ àti sọ fúnra wa pé gbogbo àdéhìí tá a máa kà á nu jíra yìí ọ wà nù kíni ọ wà nù sọhíhì bukhari ó sì wà nù sọhíhì muslim ìyẹn ni pé àdéhìí lálàáfíà àbíkọ lálàáfíà ó kò nù ọ̀rọ̀ jíra umdatul ahkam gbogbo àdìsí tá a fa Al-Maqdisi kojọ síbẹ̀ ó ti ṣe májẹ̀mú pé àdìsí ti ń bẹ́ẹ̀ nu Bukhari ti ń sì ń bẹ́ẹ̀ nu kíni ti ń bẹ́ẹ̀ nu Muslim ni yọ wà ń bẹ́ẹ̀. àdìsí ẹlẹ́ẹ̀kejì an Abi Hurayrata sọ̀hábí tó gba àdìsí yìí wá òun ni Abu Hurayra radiyallahu ta'ala anhu wa arḍahu nínú àwọn àgbà sọ̀hábí anabi wa Muhammad sallallahu alayhi àwọn tó ṣe pé ní gbogbo ara àti gbogbo ẹ̀mí wọn ni wọ́n fi tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam Abu Huraira nínú àwọn sọ̀hábé tó ṣe pé ní wọn ò lọ́jà kan wọn ò ní bísínẹ́sì kan tí wọ́n ń ṣe gbogbo bísínẹ́sì wọn anabi náà ni sallallahu alayhi wa sallam àtọ̀sán àtòun nínú àwọn sọ̀hábé tí èyí ẹ̀ tí ègbò lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Abu Huraira Abu Huraira ẹ̀rí pé Abu Huraira nínú èdè Lárúbáwá oríṣi ọ̀nà mẹ́ta ni èèyàn máa fi jẹ́ orúkọ ó kọ àbísọ ń bẹ lọ́tọ̀ ó kọ àbísọ ń bẹ ní lọ́tọ̀ àtúnwá ń pe kíní kan ní alikunia alikunia ni pé ká ń pèèyàn ní bàbá alámọ̀yìn àbí ìyá alámọ̀yìn eléyìí kì í so kọ bọ̀tí ni kunia ní lárúbáwá ń pè ọ̀nà kẹta ni pé kí wọ́n fún yàn ní lákọ̀bù alàjẹ́ pé ẹni lẹ́yìn tó ló lẹ́yìn tó ní kunia ó tó ní kíni ó tún wá ní alàjẹ Abu Huraira tá a bá wo nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pé lè kì í ṣe ókọ bọ̀tùkú níyà ni gbogbo kọta bá ti tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú abu abọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ummu eléyìí la ń pè ní kíni kúníyà nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ń sin ní kéèyàn máa ní kúníyà nínú sunna nabi ní kini máa ní kúníyà ẹ ẹlòmíràn ní ń ṣe máa wá jẹ́ abu bàbá alámọ̀ yìí tí ń tí bímọ tíntì ìfẹ́yàwó pẹ̀lẹ́ ọmọ kásọ fún rẹ ní báyìí pé kọ́dà bẹ́ẹ̀ ò tí ì níyàwó kọ́dà bẹ́ẹ̀ ò tí ì bímọ ọlẹ́tọ̀ nù súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam anas bin malik inú àwọn àgbà sọ̀hábì nàbà muhammad sallallahu alayhi sallam ó ní àbúrò kékeré kan tí yìí máa tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam bàbá tí wàá lọ kí umu sulaim tó jẹ́ ya anas yóò rí àbúrò anas kékeré yìí tọ́bọ̀ wa arábúrò anẹ́sì kékeré yìí ó rí tó ní ẹyẹ kékeré tàbí gbàtọ́ máa ń fi ẹyẹ àtàtà kékeré ṣe ni àbúrò anẹ́sì máa fẹ́ yẹ yìí ṣe anabi sallallahu alaihi wasallam wa denjọ kan ọraburu anasi kò rí ẹyẹ anabi wa bi pé ibi tá a lọ ni anabi wa bi pé ya aba umair ma fa'ala nukair ya aba umair ma fa'ala nukair ìwọ abu umair abu anasi kékeré ni wọn pè ní kíni abu umair kẹ̀ẹ́dàgbà bẹ̀ǹdẹ̀ yóò níyàwó bẹ̀ǹdẹ̀ yóò bímọ torí eléyìí ni pé nu sunna anagba muhammad sallallahu alaihi wa sallam òun ni pé kí ni kéèyàn máa ní kun níyàwó kọ́dà bẹ́ẹ̀ yóò tí ì níyàwó kọ́dà ẹ̀ máa gbọ́nú àwọn àgbà àfa àwọn àwọn àfa ńláńlá kọ̀sẹ́ni tí o ti fẹ́ máa gbádùn imáàmù ibn taymiya sheikul islam ibn taymiya sheikul islam ibn taymiya ọlọ́run kẹ́ púpọ̀ ọlọ́run dá lọ́lá àmọ́ ká máa wo bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ islam ibn taymiya ò bímọ sheikul àmọ́ tá a bá béèrè pé kí ni kúnìyà sẹ́kùn islam mi tẹ̀míyà ta ni ó sọ kúnìyà rẹ̀ fún wa abul abbas abul abbas ni ibn tẹ̀míyà jẹ bẹ́ẹ̀ kò sí bímọ. so eléyìí fi ń yé wa pé nínú sunna anagba muhammad sallallahu alaihi wa sallam bí wọn náà bá rí kúnìyà tó wọ̀ àbú kẹlẹ́ kan lọ fẹ́ máa jẹ ọ̀dà máa jẹ bẹ́ẹ̀ anagba muhammad sallallahu alaihi wa sallam kúnìyà jẹ náà ni abul qasim ó ní àtànẹ́gbà muhammed sallallahu Alaihi wa sallam kini abul kọ́ọ̀sì gbogbo àwọn sọ̀hábì anabi sallallahu Alaihi wa sallam wọn ní oní àti wọn jẹ. ẹ̀kọ́ kan tí akàfẹ́ká kọ́ ń bẹ̀yẹn ni pé ewu lọ́wọ́ á dáa jù kéèyàn máa mú ní kúníà a ti sọ pé kọ́ra bẹ́ẹ̀ ò tí ì bímọ bí ò tí ì níyàwó bàbá fẹ́ mú kúníà tí ọmọ jẹ súnmọ̀ ni àmọ́ bẹ́ẹ̀ bá wá bímọ bẹ́ẹ̀ bá ṣe kíni tọ́ bá ti bímọ ètò fi ń dáa jù ní kọ́ máa àgbà lọ́kùnrin òun kọ́ máa fi ṣe kíni òun ni máa fi pè ọ́ bẹ́ẹ̀ bá bí ọmọ tí ń jẹ́ abdullahi tó bí tí ń jẹ́ muhammad èwo lọ́dà gàdúnú méjèèjì sunna anabi ni pé èyí àgbà òun ni kọ́ máa fi jẹ́ kíni kọ́ máa fi jẹ́ fún ní àtẹ̀lẹ́ náà wà nù hadith tó fẹsẹ̀ rí lẹ́bẹ̀ẹ́ so eléyìí ni ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nípa báyìí abu huraira kì í ṣe kọ́ abu huraira ni abu huraira kúnìyà rẹ̀ ni àmọ́ nù ẹ̀rí pé láwùjọ tiwa náà ẹlòmíì yóò gbajúmọ̀ pẹ̀lú kí wọ́n máa fi kún níyà baba alámọ̀yé baba alámọ̀yé pé kóra ń jẹ́ wọ́n bá wá béèrè pé ẹ̀rá ti jẹ̀ ló kọ́ kí ló kọ́ lámọ̀yé kóra àti ẹ̀ kóra wọn bí ọmọ mi pé kí ló kọ bàbá rẹ yóò lọ wọn jẹ mọ bàbá kìnìún náà wọn pè yìí máa wáyé bẹ́ẹ̀ irú ẹ̀ náà nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu lónìí pé ta ló mú Abubakar Siddiq radiyallahu anhu Abubakar yìí sọ náà ni bọ̀tọ̀ sẹ́ni tọ́jú ẹ̀ mọ̀ pé abubakar tó ló kọ mí so ni pé mina sọ̀hábà ti mangala bàtí kò níyà tó hu alásìmìlì nínú àwọn sọ̀hábà nẹ́bí sọ̀rọ̀ sọ́là mú pọ̀ kẹrin bẹ́ẹ̀ tó gbé ní kúníyà kúníyà tí wọ́n fi ń pè wọ́n kọjá ẹ̀gbẹ́ wọn rántí orúkọ wọn mọ́ ara wọn ni abubakar ní sadiq abubakar orúkọ rẹ̀ ní jẹ́ kí ni abdullahi abdullahi ibn abi kuhafa ni abubakar ń jẹ́ radiyallahu ta'ala anhu ẹtù máa gbọ́ sọ̀hábẹ́ mi abu musa al abu musa al abu musa ní èso kúníyà ni orúkọ rẹ̀ ní abdullahi ibn qais abdullahi ibn qais bákan náà wà ní abu huraira abu huraira náà kúníyà tiẹ̀ náà ni orúkọ abu huraira tiẹ̀ wà pamẹ́dé bíi pé ó dìyàn ó kọ̀ ó gan ní tiẹ̀ ń jẹ́ nígbà tó bá Abu Hurairah abu bánabi náà bá pe Abu Hurairah náà ni ó pe tó gbó èèyàn nílùú Madina Abu Hurairah náà wọ́n mọ̀ sí bọ̀tẹ́ yìí tó fẹsẹ̀ rìn lẹ̀ jù ní pé ó kọ Abu Hurairah ní Abdurrahman عبد الرحمن ابن صخر الدوسي عبد الرحمن ابن صخر الدوسي وفعبو هريرة رضي الله تعالى عنه Ah, Abu Hurairah ni gbàtí anabi Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe hijira tán tó di ọdún keje táǹpẹ̀ ní amu Khaybar ọdún ní Abu Hurairah tó wá gba Islam látọ̀ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam nípa báyìí Abu Hurairah ò sí nínú àwọn sọ̀hábí tó wá láti Makkah lẹ́yìn bàtà nàbì dé Madina kódà lẹ́yìn ọdún méje ní àmà Khaybar fún Abu Hurairah tó wá bá anabi Muhammad sallallahu alaihi wa sallam ló sì wá gba Islam. Ah, Abu Hurairah ni ẹ̀kọ́ tá a tún fẹ́ ká kọ́ Abu Huraira gba islam ìyá rẹ̀ ó sì wà nù kèfèrí Abu Huraira ọgbà islam ọtẹlẹ anagba Muhammad sallallahu alaihi wa sallam tán síbẹ̀ ìyá rẹ̀ wà ní kíni ìyá rẹ̀ wà nù kèfèrí àmọ́ o ti kọ́ lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ anagba Muhammad sallallahu alaihi wa sallam pé ọlọ́run pa wá láṣẹ pé wa bil walidayni ihsana kọ́ra bí wọ́n ṣe mùsùlùmí ẹ̀tọ́ òbí méjèèjì ni kọ́ mọ́ ṣe dáadáa sí wọn káwa náà kọ́ bẹ́ẹ̀ kọ́ yìí látara Abu Huraira Abu Huraira bó tó ti bí yàrá ti jẹ́ kékeré tó yọ bá yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ kó n fẹ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam etí yaba sì ni ó ṣe ní ti ọ̀gbọ́dọ̀ má ṣe kọ́ mọ́ ó ṣe fún yàrá ọ̀gbọ́dọ̀ ṣe kó tó lọ bá anabi sallallahu alaihi wasallam ní kúkúrú Abu Huraira wá fẹ́ jáde lọ́jọ́ kan lọ bá anabi sallallahu alaihi wasallam kèfèrí ti ń bẹ lára àyà yìí ọwọ́ agbè lọ́jọ́ náà ọwọ́ asọ̀rọ̀ tí ò dáa nípa anabi Muhammad sallallahu alaihi wasallam Abu Hurairah wa bàbà mi jẹ́ ìjáde ọlọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wa bí pé kí ló dé èyí sojú báyìí ó ní sọ ma pé ìyá àwọn kẹfìrí ló sì wà anabi ló ma bẹ àmọ́ gbogbo títí máa ń wí gbogbo ọ̀rọ̀ títí máa ń nígbà tí ò tí ì mẹ́nu bọ̀ wá anabi sallallahu alayhi wa kọ́dà kò mú òfin mi rí àmọ́ láàárọ̀ yìí ntí mo gbọ́ òun gan ò lé nínú ẹ̀kọ́ nìyẹn bí yẹn bá fẹ́ sọ fún ẹni tó dùn yẹn lọ àbá ni ẹ̀gbọ́n ni àbí nǹkan ni èyẹ wá sọ pé lamọ̀ yín bu yín bọ́dà kaba yìí lóyún nígbà tí yẹn bu yẹn lẹ́yìn ọtún wá déwájú rẹ wá dá ẹ̀gbọ́n tí lamọ̀ yín kó dò ní báyìí lẹ́rí eléyìí ò sí nínú ẹ̀kọ́ nípa báyìí Abu Hurairah radiyallahu anhu ní laqad asma'atni fika ntinu mi ò dùn ó fún mi gbọ́n pa rẹ lónìí kọ́mọ pé ó ní wà nẹ́bi ṣe báyìí ó ní wà nẹ́bi rí báyìí anabi sallallahu alayhi wa sallam tó náà sì ti gbọ́ yé kọjá àti táàbù òwe rà mí anabi ní tọ́ kí ló wá fẹ́ ọ̀nà ọ̀wá ọ̀dójú ẹ̀ ó dọ̀ ọlọ́ha umma abi hurayra anabi nfẹ́ kankan amáǹtí mo fẹ́ ni pé ó dọ̀ ọlọ́ha ayé umma abi hurayra ó tó bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ fọ́nà màyá yìí ẹ wọ ìyá rẹ̀ wà lókè fèrí ó ń sojúṣe rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ àmọ́ ńgbà tí ìyàwó amẹ́nu bá ẹni tó jẹ́ kódùà tó jẹ́ ẹni tí ń wò kọ́ sí ẹni tó jẹ́ anabi ọlọ́run sallallahu alaihi wasallam ìgbà wọn lọkàn rẹ̀ wá kọ̀ èyí tí ó fi wá mọ̀ ń bá mo rò ó ti tọ́dún kan nísìnyí mo rí ọmọ kan nílùú lọ́rí bíi náà ni ó ní wọ́n lé òun kó lé òun náà gba ìsìláàmù ni bọ̀tà àwọn òbí rẹ̀ sì wà ní kéré ó

ní wọn ní àádọ́ láti yọ àdásí ọjọ́ mi bá wọn náà yọ dásí ah, kẹfẹ́rí ó sì máa bàtà lé ọkì ṣe áàdù ló déhùn ah, ẹ dákun ẹjẹ ká gbọ́ ìsìlámù yìí Abu Huraira ni ohun tó ṣe nìyẹn ó dùn lọ́ha yá àdìyẹ ó máa Abi Huraira ó ní wà nábì tí mo fẹ́ ni pé bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lóhùn ọkọ̀ nàmà yá yìí ànábì ní sẹ́ńtọ́ fẹ́ nù ọ̀dà ànábì sì bẹ́ẹ̀ lọ́hùn lóòótọ́ Abu Huraira wá jáde ńjọ yẹn radiyallahu ta'ala anhu lọ́jọ́ nǹkan náà bí ti ń dé tọ́kànlẹ̀kùn nìyá ti ń pè tánu olóhùn Abu Huraira ni ó ní má ti wọlé kí ló dé ẹ̀rù ń ba akíkọ́ mọ̀ sí pa bọ̀sẹ̀ kò yìí tó sọ ní ọ̀rọ̀kọ̀rọ̀ tó sọ láàárọ̀ pé lòun ó tún wá bá lẹ́nu rẹ̀ ó ní màá ń sọ̀rọ̀ dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé ìyá ó sá màá ń sọ̀rọ̀ dọ̀ Muhammad kí ló dé ó ní ashhadu an la ní kúkúrú ara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ látara àwọn sọ̀hábì àti tá a fi máa ń sọ̀tà àwọn sọ̀hábì tó bá gba àdìsí wa irú àwọn ẹ̀kọ́ báyìí la fẹ́ ká kọ́ ń gbèsè ayé wọn radiyallahu ta'ala anhum wa abọ́. Abu Huraira radiyallahu ta'ala anhu nínú àwọn sọ̀hábì ànábì tó gba àdìsí wa jù lákọọ́lẹ̀ àdìsí l'Abu Huraira wa kọ́dà Abu Huraira náà bí nǹkan bá tọgbọ àdìsí látẹnu anabi àdúnlá àyàfẹ nìkan ló ń gbà talonto ŋun ɔni abdullahi ibn amr ibn al-aas nítorí pé kaana yaktubu xiinana aktub ètò jẹ kí abdullahi ibn amr ibn al-aas yọ kọkọ gba àdìsí tọgbọ fi tèmi lọ ni pé bóun bá ha àdìsí tẹ yìí tí àbárí ha òun àtúmọ̀ ṣe kíni àtúmọ̀ kọ́ kalẹ̀ wà á nana aktub àbò òhèrè òsì máa ń ká kọ́ torí báyìí ni pé àbò òhèrè rọ̀ bí ọlọ́ọ̀ta nínú tó dún ní máa nẹ́gbà muhammed sallallahu alayhi wa sallam púpọ̀ tó sì wá ṣe ẹ̀gbà wa oríṣiríṣi ẹ̀ rí kẹ́ ẹ̀ méjì fẹ́ ta àdídì mẹ́ta mẹ́rin tẹ́ ti gbọ́ an abi hurairah tàbí ọlọ́wà rẹ̀ kí ló jọ jẹ́ bẹ́ẹ̀ ni pé abu hurairah lóko kan ti ń lọ láti gbà tó ti gbà fún anabi sallallahu alayhi wa sallam nínú ọdún kejì ọdún hijira ọ̀nọ́jà kan ti ń ta olówó kó owó kan ti ń ṣe gbogbo ọ̀gbọ̀n anabi lẹ́ẹ̀tì bá sallallahu alayhi wa sallam abu hurairah ọkùnrin ọdún àádọ́ta ó lé méje àwọn kan láàdọ́ta ó lé mẹ́jọ lẹ́yìn hijira anabi muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kọ́ bá ṣe lọ́kùn àdókùn ìyọnu rẹ̀ fún abu huraira àti gbogbo àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam. naam naam. ah ok eh, wọ́n ní ọ̀yẹ́dẹ́ eh, ó yé gbogbo àádọ́ta àti méje fifty seven. 57 seventh year lẹ́yìn hijira anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun ni kini òun ni ma abu huraira ló ló sípò padà kí ọlọ́run lọ kí ọba fi akọ́sàlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alaihi wa sallam. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه ó ní abu huraira ní òjíṣẹ́ ọlọ́run ó sọ báyìí pé لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ ọlọ́run ò ní gba ìrún ẹnìkankan nù yín ọlọ́run ò ní ṣe kíni sọ̀láta ahadikum ọlọ́run ò ní gba ìrún ẹnìkankan nínú yín tọ́ba ikú ń tọ̀ wọ́n ìdá ahadata tọ́ba ti ṣe ẹ̀gbin hatta yatawadda àti títí ó fi ṣe àlùwàlá ọlọ́run ò ní gba ìrún ẹni tọ́ba ṣe kíni tó bá ti sẹ̀pin títí tí ó fi ṣe àlùwàlà kí ni túmọ̀ eléyìí àkọ́kọ́ ni la yaqbalu Allah òṣùlùbù yìí ọ̀nà tí hadith yìí fi wá nínú èdè lárúbáwá tí kálímà la tó bá wá nǹkan ni máa wá fún nínú kọ́ wá fún tá à nafiu àbí kọ́ wá fún tá à anahayu anahayu ni pé má ṣe nǹkan báyìí má ṣe kí ọgbọ́dọ̀ jókòó ọgbọ́dọ̀ ṣe nǹkan báyìí ọgbọ́dọ̀ ṣe báyìí láàmà wa bẹ náàyò nìyẹn nafiu àmà wa wá fún nafiu pé ní nǹkan báyìí ò sí nǹkan báyìí ò ni nǹkan báyìí ò sí kọ́ tiẹ̀ lé nǹkan ni bá wa láàyè kubaru lọ́ọ̀hù ọlọ́run ò ní ṣe ni ọlọ́run ò tiẹ̀ ní kí hadithi ọwa nírú sígà báyìí nírú mẹ́tọ̀dù báyìí ó nípọn ó sì ní ìtumọ̀ tó gbòǹgbò ju kí anabi sọ pé má kírun o tọ̀ bá ládùn àlà tọ́nà bí sọ fún wa pé sọlọ́lọ́ sọlọ́ pé ẹ gbọ́dọ̀ kírun tẹ̀ bá ṣe kí tẹ̀ bá lálù àlà òun náà ní tùmọ̀ tí ń mú wa náà yù nìyẹn bọ̀dúgba tá anábì wa sọ pé ọlọ́run ọ̀tí ẹ̀ ní gba irú òun bẹ́ẹ̀ rárá ẹ̀rí pé léyìí ìtumọ̀ tí ó mú wa ó rinlẹ̀ ju tó máa gbé mákìrún bọ́ bá lálù àlà ìyàtọ̀ láàrin dáńpẹ̀ ní nafiu àti dáńpẹ̀ ní nahiu ni la yakbalu alikọbúl ọlọ́run ò ní gbà ọlọ́run ò ní segin ọlọ́run ò ní gbà alikọbúl gbígbà nǹkan pé ọlọ́run gba nǹkan báyìí ìtumọ̀ méjì ni máa mú wa alikọbúl yàtì bimáàna síxa wàlú ìtìsà yàtì bimáàna síxa ti wàlú ìtìsà tábà ní a ah, ọlọ́run gba nǹkan báyìí taqabbalallahu salatahu ọlọ́run gba ó lè túmọ̀ pé ní irun yóò ṣe kíni ọ̀la làáfíà ó kì í béèyàn ṣe é ṣe kíni béèyàn ṣe é kì í. as-sihhatu wa al-ijza' àkọ́kọ́ ọ̀túnmọ̀ tí kò gbóòlù máa mú wa nù sẹ̀ríà nìyẹn ìpè irun téèyàn kì í ààwẹ̀ tó gbà yìí ìbáàdà tó ṣe yìí o taqabbalaha Allahu bima'na sahhat ibada wa ajza'athu pé ìbáàdà yìí ọ wọlé bọ́lọ̀ tí a ṣe ó ṣe ọ̀la làáfíà ọ̀dà ti la qabulu máa wà nìyẹn ọ̀nà kejì ni pé tọ́mání taqabbala Allahu ibadata fulan ay athabahu Allahu alayha athabahu Allahu alayha pé ọlọ́run san lẹ́sàn lórí ìbádà tó ṣe ara pé ọlọ́run ṣe kíni ọlọ́run gbà náà nìyẹn ní kúkúrú ni pé tábà lọ́lọ́run gba ìbádà kan ìtumọ̀ méjì ló mú wa ẹ̀ máa kó túmọ̀ pé ní ìbádà yìí ṣe déédéé bọ́lọ̀ ti ní á ṣe ọlọ́láfíà kò ní ìdí kéèyàn ó tún ṣe má ìtumọ̀ ìdìsáwò nìyẹn ìtumọ̀ ń pè ní ìdìsáwò ni pé ntẹ̀yìn ti ṣe nínú ẹ̀sìn tí ò nẹ́sẹ̀sítéètì kéèyàn ó tún pòun ṣe kíni ó tún tún ṣe mọ́ ìrún téèyàn bá kí nísìn tí ọba wà mú jísí à ìrún tí ọba ṣe kíni tí ọba ní ìdìsáwò ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn kírun lóòótọ́ àmọ́ yóò tún un náà kí láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wọlé báyìí nínú mọ́ṣáláṣí gbàtà anábì jòkó òun ń pè ní hadithul musii sọ̀dáàtà hadith musii sọláàtà ọkùnrin tó kírun tí ò kí dáa hadith tó fi ọgbàdúmọ̀ gan ọkùnrin yìí wọlé ó kírun òun ti rò pé òun ti ṣe kíni òun ti kírun tí ọlálàáfíà bọ́lọ̀ ní lẹ́yìn òkì lòun kì yẹn ọwọ́ àṣetá yóò kó bàtà yóò máa lọ ànábi ní ẹrùjẹ fọsọ́lì fàìlàkàlàm tó sọ̀tù ànábi ní padà lọ kírun torí pé kíni ẹ ṣé torí pé lórí kí lànà mi fa iná kàlám tó sọ lè torí kò tí kò tí kẹun èèyàn forí kalẹ̀ ó rùkú ó dìde ó sàtáyà ànábi wa ni fa iná ká lám tó sọ lè ẹ̀ tí kẹun o bí máa na ẹ̀rùn tí ó wà mójísí à tí ò ní nídìí kó kí mi mọ́ o tí ì kírun bẹ́ẹ̀ torí náà ó ṣe kí ni ó tún kí ọkùnrin tó wá padà ó tó tún rìn kílẹ̀ kejì ó tún ṣe tó tún fẹ́ máa lọ àdẹ́gbẹ̀ẹ́ ẹ̀rù jẹ́ ìfasọ́lì padà arákùnrin lọ kírun pa ẹnìdàkà lam tó sọ ọ tí ì kírun a ẹgbẹ wa dórí ẹlẹ́kẹta onífà wà nàbí ma afẹ́ka bí hàp ọlọ́ntọ́ ọ̀ràn sẹ́ mo fi dúra ẹni la ọ̀sìn òbẹ́ yìí rà mí bá kí n gbọ́ ọgọ́rùn méjì máa kí náà fa alimni ẹwọ ẹwọ adaba àwọn sọ abakọ lagidi pé ẹ máa kí dubai lọ fa alimni torí náà kọ́ mi àná bí sẹ́sẹ̀ wà ní ẹ ọ̀yà wa dùn tọba wa fẹ́ kí anabi wa bẹ̀rẹ̀ wa kọ lé ní èjì báyìí lè yàn sẹbi yàn bá fẹ́ kí n báyìí lè yàn sẹbi yàn bá fẹ́ rúkú báyìí lè anabi wa kọ ní bá a ti ṣe kí n sọlọ lọọ àlọ sọlọ. ní nta fi yàrá ọbẹ yẹn ni pé ní alikọbúrú láyé kubalu kọlọ́hún ò ní gbà nǹkan ìgbé gbà nǹkan nínú sẹ̀rí àtúmọ̀ pé kí ni ọ̀sẹ̀ déédéé òní ìdíkẹ́ ni pé ọlọ́run gbà ìtumọ̀ rẹ̀ ni pé ní kí ni ọlọ́run san án láyẹ̀tìbábi lọ́ọ̀hù sọ̀láàtà àhàdìkùn ìtumọ̀ tẹ́lẹ̀ yìí mú wá ń bì í òun nìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé ní irun téèyàn bá kí tí ó sàlùwàlá kò ṣe kí ni látùtù irú òun bẹ́ẹ̀ èyàn kírun ara ka iná ka lamtu sọ́lé nìyẹn kò ń ṣe é nù nígbà yẹn bá wọn mọ́sálásí nísìnyí tó fi ilé àlùwàlá lẹ̀ tí ó sàlùwàlá kò sí lálùwàlá tẹ́lẹ̀ ọba ní aláwọ̀ àpárọ̀ kírun sókírun idan irú sọláàtù yẹn ni láàyè ìgbàlù ọlọ́run ní gbàkẹ́yìn ọlọ́run ní gbàlù yẹn bí ma'ana láàtú zi wàlà àtàsẹ̀ irú òun yẹn kọ̀ lálàáfíà kọ̀ bá a mú bí ọlọ́run sọ̀láàtù yẹn ni láàyè ìbàlù ọlọ́run ò ní gba kínní ọlọ́run ò ní gbarú ni bí ma'ana la tujzi wala tasih irú òun yẹn kọ̀ lálàáfíà kọ̀ bá a mú bí ọlọ́run ṣe ní kí kàkì. ní orígun yìí àwọn hadithu míì tún wá tí lábùrù yìí jọra wọn lápẹjúwe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó man ata arrofan man ata arrafa lam tuqbal sọ̀dáàtuhu arba'ina yawman aw layla pé ẹni ọba lọ ṣe yẹ ń wò ẹni ọba lọ kíni yẹmí wò pé ẹ dákun afẹ́ ṣe nǹkan báyìí ẹ bá wa ẹ bá wa ọkùn àbí òkun ẹ bá wa yẹ kíni wò àdìsí anabi ni o sallallahu alaihi wasallam anabi lẹni ọba dẹrú ẹ wò tọlọ ọba ẹ babaláwo lọlọ ọba ni adadigba lọlọba ni kọdà afa lọlọba ni gbogbo ẹni tọba ti yẹpẹ ní fi ń wo tiẹ ni tẹsùbà ní fi ń wo ni ẹ yọkẹwòsùn yóò wí kan ni gbogbo ẹni tí ń bá ń ni wọn pè ní kíni àrọ ẹni tí ó dóńdó pé ní ẹ wá kí n bá wo bó lọ lọ́wọ́rì anabi sallallahu alaihi wasallam ni ẹni ọba lọ lè bá ọkẹ èyíkéyìí nù àwọn àròfin náà wọ̀nyí tọlọ yẹ ń wò lọ́dọ̀ rẹ̀ lam tuqbal salatuhu arba'ina yawm ogójì ọjọ́ lọ́lọ́run òfin ní gbàmù rẹ̀ ogójì ọjọ́ ni kíni lọ́lọ́run òfin ní gba ìrun rẹ̀ kíni tó máa kọ̀bùlù lámùtòkùbalù ń bẹ̀ ọ̀yàtọ̀ fẹ́lẹ̀ yìí ìtumọ̀ kọ̀bùlù mi ẹni pé láàyò fi ibùhù lọ́hù aláhàbí ìsọ̀lá kọ̀gbọ́dọ̀ má máa kírun àmọ́ kò sí dáadáa kan tọ́lọ́run fún bẹ́ẹ̀ nípa báyìí léèyàn gbọ́dọ̀ wá sọ pé nígbà tí wọ́n kú ti ní ànábì lọ́lọ́run ní gbàrún lógójì ọjọ́ kó wọn kú fẹ̀ ká má kírun ọ̀hún ẹni wọ́n bá dárò ilé ìwòyìn ṣe kíni ń dáràn máràn torí pé ní sọ̀láàtù rẹ̀ ọgbọ̀dọ̀ kí tí ó fi wà múdísíà ọgbọ̀dọ̀ kírun tí ó ṣe kíni tí ó là láàfíà amọ́lọ́hún lòun ò ní fún ní ládà kankan lórí ẹ̀ tó gbójú ọjọ́ òfin pé nípa báyìí ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lọ́hùn àhàdíkùn ìyẹn ni pé ọlọ́run ò ní gba ìtumọ̀ ẹni pé irun téèyàn tí ó irun yìí ò ṣe ọyàtọ̀ fẹ́ tọ́nà ọjì ṣe yẹ̀ ń wò kọ́dà ní kéèyàn ó kí lámtókùbá sọ̀láàtùhù ọlọ́run ò ní fún lórí kíni lórí irun bẹ́ẹ̀ títí tí ogójì ọjọ́ òfin pé ẹ dákun jẹ́ ká wòye náà ẹ wo ibi tó ń ń fi ọwọ́ rẹ̀ ṣera rẹ̀ yẹ̀ yìí náà gẹ́gẹ́ bó ṣe wà nù hadith ni pé wọ́n sọ òdodo ẹyọ kan wọ́n yà kìdìbù ọ̀rọ̀ anabi ni sallallahu alaihi wasallam anabi ni bí wọn bá sọ òdodo kan ẹ sì bá rọ ọgọ́rùn náà rọ wọn bí wọn bá sọ òdodo ẹyọ kan irọ́ mélòó lẹ bá mẹ ẹ sì bá irọ́ ní ìgbà ọgọ́rùn níbẹ̀ tí nítorí eléyìí ni wọn wàá sọ ládàárún rẹ nù fógójì ọjọ́ kọlọńkọlọ nǹkan sànù akọmọdé ká sì ṣe nípa báyìí alikọbù gbígba ìbáàdà nínú ṣẹríà ọ̀nà méjèèjì tí máa ṣe kéde tí máa túmọ̀ sí ni tọ́yìí la yaqbalu Allahu salata ahadikum idha ahadatha bẹ́ẹ̀yàn bá ṣe kíni bọ́ bá ṣe ẹ̀gbin bẹ́ẹ̀yàn bá ṣe ẹ̀gbin kíni tó máa gbẹ̀yàn ṣe ẹ̀gbin alhadath ètò ń tà ń pè lẹ́gbin nínú sẹ̀ríà oríṣi méjì ni alhadathu walkhabathu alhadathu walkhabathu alkhabathu ni ẹ̀gbin téèyàn fojú rí. alikabas ẹ̀gbin ni amadu ẹ̀gbin wo ẹ̀gbin tẹyàn ṣe kẹni tẹyàn fojú rí ìtọ̀lẹ̀yàn rí lẹ̀ àbí gbogbo ntá bá mọ̀ kó ṣe kẹni ọjẹ́ ẹ̀gbin eléyìí la ń pè ní kẹni alikabasu ní àwọn afáàfin ní túláàsì bẹ́yàn bá fẹ́ kírun ó gbọ́dọ̀ mọ̀ nǹkan mẹ́ta kó o níbi kẹni alikabas ara tó fi àgbègbè yìí ń bì kan tó sì ló ń fẹ́ kírun ẹ̀ẹ́kejì ní kíni fáwùbùhù asọ̀tẹ̀yìn fẹ́ fi kírun ọgbọ́dọ̀ máa kó nù kíni nù kábà ẹ̀ẹ́kẹta òun ni ààyè tá a ti fẹ́ kírun gan èyí kírun níbi ààyè tó ní ẹ̀gbin nípa báyà àwọn eléyìí dáhùn pé ní alikabaso alihadasu ni ẹ̀gbin téèyàn fojú rí alihadasu lẹ̀gbin tí kíni téèyàn fojú rí bí wọ́n bá bí wá nísìnyí pé kíni ń so mú iṣó wá ìgbé ẹ̀gbin ní sọ àbí kìí sẹ̀gbin bọ̀tẹ́jà ní fojúrí ntẹ́ ń jẹ́ hadathu ni pé béèyàn bá ṣe hadathu tí ọba ti sàlùwàlà ìrun rẹ̀ òdo alhadathu náà pé oríṣi méjì alhadathu asgar walhadathu alakbar alhadathu asgar níbi ìsọlápẹ̀júwe àmọ́ alhadathu akbar lápẹ̀júwe béèyàn bá wà nù jánábà ẹ̀gbin náà ni bẹ́ẹ̀ bá wà nù kíni tọ́ wà nù jánaba ẹgbẹ́ni la aya àfìdí nahnu fi maqamil ilmi ayé malawa gbogbo ntí ń gbé ọba papọ̀ mọ́ ọ̀rọ̀ àdídì táǹkì ọ̀làgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ bá wà ń kó jánaba tún láàsì ọ ti wà nù kíni ẹnu hadatu alakubaru ẹgbẹ́ ńlá ni sẹ̀rí àpè irú eléyìí náà ọlọ́run ò ní gba irun rẹ̀ hatta yatawadda títí tí ó fi sàlùwàlá ìbéèrè kan ni wá wá ń bí i pé ọ̀dà hátà yatawadda' bí yẹn bá so tọ́ yàgbẹ́ tọ́tọ́ àbí nkankan àdìsí lọ́lọ́run ò ní gba ìrun rẹ̀ hátà yatawadda' títí tí ó fi sàlùwàlà bọ́bá ṣe táyà mọ́mù nǹkan ẹ́ bọ́bá ṣe kí ni bọ́bá ṣe táyà mọ́mù nǹkan qala al-imam an-Nawawi qala imam anawawi nínú àwọn àgbàfà islam alimami nawawi ní hata yatawadọ nínú hadithi ìtumọ̀ rẹ̀ ni pé hata yatatọ harubima in awuturọ hata yatatọ harubima in awuturọ toroko ọ̀pọ̀lọpọ̀ naladithi ti ma lo tọhara tí ó sì pa ẹẹ aluwala ni ó túmọ̀ sí lápòjú anabi muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ni man tatọ hara fi bẹ́ẹ̀ man tatọ hara. في بيته ثم أتى مسجد قباء فصلى فيه ركعتين كان له أجر عمرة أنا بلان يوبا تطهر ẹ̀ríkò wíńbẹ̀ pé tàwa dọ̀ à àmọ́ tuma rẹ̀ náà ni pé kíni tàwa dọ̀ à ẹni ọba sálùwà lánà lé rẹ̀ tọ́wọ́ ajáde tọ́ lọ sí mọ́sálásí kùbá iná náà mọ́sálásí wà nù ni ànábì ni tọ́wọ́ adé mọ́sálásí kùbá yìí tó kírun bó ṣe arákà méjì pẹ̀lú ló kí lábẹ́ ẹni tó ṣe ẹ̀múra lọ́lọ́wọ́ kọ̀ fún ẹni bẹ́ẹ̀ nípa báyìí hatta yatawadda'a ìtumọ̀ rẹ̀ ni pé hatta yatatahharu bima'in aw turab títí tí ó fi ṣe ìmọ̀ra ìmọ̀ra yìí oríṣi méjì ni ìmọ̀ra tó lómi òun làlùwàlá nígbà tí ó bá sí omi ó di kíni ó di kéèyàn ṣe kíni kéèyàn ṣe tàyámù inú tí ó yẹ kí gbogbo wa náà ká tíráì ká kọ́ òun ni tàyámù kì í ṣe tó le bóòlù yẹn ṣe káyà mọ́mú insha Allah ọ̀rọ̀ padà débẹ̀ bọ̀tí ká mọ̀ pé nígbà tí ọba sómi mùsùlùmí wa dúró pé ní àárọ̀ ah, ah, mi tá a fi sàlùwà lánìí àyílá dé wọn láwọn ọ̀rọ̀ mi kí wọ́n fi sàlùwà lá asiri bá wọn bẹ ah, ẹ kírun ní àárọ̀ tá a fi sàlùwà lánìí magiri tuntun bá àárọ̀ tá a fi sàlùwà lánìí irú mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀gbọ́ ẹ̀sìn yé ni torí pé àtọ̀hárà bilmáì aw biturab inú kéèyàn ọ̀rọ̀ mi kó fi sàlùwà lá bí ọba ọdí kéèyàn lò yẹ̀pẹ̀ èyí tá à ń pè méjèèjì náà ni ọ̀wọ́lé kọ́dà bí yẹn bá wà nù jánábà kọ́dà bí yẹn bá wà nù kíni nínú jánábà bí ọba sómi tí ó fi wẹ̀ àbómi ń bẹ nǹkan kan láti lò ó àbómi ń bẹ kíni nǹkan wá ṣe kíni ọkọ̀ láti lò ó látọjú èèyàn wà níbi tó tutù náà tutù kò tí ó fi gbómi gbóná tí ó fi gbómi kaná islam ò pé ní káwá gbé dandan dandan tó láàsì kọ́dà bọ́ bá kú ọwọ́ ẹ̀ o. Ah islam kele yẹn kódà ẹnìkan tí wọn sọ fún bẹ́ẹ̀ láyé anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọn wá rìpọ́tù fún anabi ké báyìí náà ìfọlá náà báyìí ló ṣe ó sì kú bẹ́ẹ̀ náà lóòótọ́ anabi ní kọtaluhu kọtala ọmọlọ kọtaluhu kọtala ọmọlọ a wọn sì ṣe okùnfà pípa ẹni yìí anabi ní kọtala ọmọlọ kọlọ́wọ́ pa àwọn náà kọlọ́wọ́ bá wọn nípa báyìí ni pé bí yẹn bá wà ń kó pé ẹ má bòrò mi àbí kò sékìní àbí nǹkan kan bẹ tọkọ ni láti lo omi táyà mọ́mọ́ kọ́dọ̀ ọlọ́run ṣe ó gbé kíni ó gbé jánábà téèyàn bá wà ń kó bẹ́ẹ̀ àbí yẹn wá fẹ́ sàlù aláti ọ̀tẹ̀ tó jánábà tí ò romi tọ́wá omi tí ò rí kí ẹsẹ̀ pé èèyàn lómi ńlẹ́ wá ní ìfẹ́ lómi mo fẹ́ mú ni ọ yàtọ̀ èèyàn lómi ńlẹ́ wá rìsáàbẹ̀ sínú fíríjì pé afẹ́fẹ́ lé ìsàlejò ni ọwọ́ alẹ́ wọ̀ omi jẹ́ ìsàlù aláwọ̀ ṣe táyà mọ́mọ́ wọ ẹni bẹ́ẹ̀ tán rẹ̀ ni. fakidul ma ìdè pé ká mọ̀ rí omi rárá àmọ́ ká fi kún pé látòjú ni nísìnyí bí ẹ bá wà ń kó o pé ọfẹ́ mu mi ọ wà lórí ìrìn àjò gbogbo omi tó sì kù látòjú yìí kò ju omi kún ọkàn báyìí lọ àbójú bẹ́ẹ̀ lọ àbíkò bẹ́ẹ̀ ọ ní àti mú mi ó sì ní èdè àti ṣégeni àti sàlùwàlá ìsìláàmù ẹ̀sìn tó rọrùn púpọ̀ mi sẹ̀ríà ọlọ́run bẹ̀ yẹn ni pé ní àkó omi náà kó ṣe kíni kó omi náà tí ó gbé ẹ̀mí rẹ̀ ró bí ọba wa rí mi ìmọ̀tásíkò ọ̀run tó kó ṣe kíni kó ṣe táyà mọ́mú bí sẹ̀ríà Islam ti là kalẹ̀ wọn nípa báyìí ni pé hatta yatawadda'a ìtumọ̀ rẹ̀ ni pé hatta yatatahharu bima'in aw turab títí tẹ́yìn ó fi ṣe ìmára ìmára tó lómi ni ti jẹ́ àlùwàlá aw tó níyẹ̀pẹ̀ ti ń jẹ́ kíni ti ń jẹ́ tayamọ aado ní ibi ni ìrọ̀lẹ́ yìí láti fààyè gba àwọn questions tá a bá ní وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. السلام أعوذ بالله من الشيطان الرجيم. الله يحفظكم ويحفظكم. الله يحفظكم. àwọn tá a sọ mọ́sàbìnrin mi àwọn kan gbà kíyèsí ń jóni jẹ̀bẹ̀rẹ̀ tíra yìí ni ọ̀pọ̀lọpọ̀ tábà tí ìjẹ̀bi tá a ti kéwu dé àlèmọ̀filẹ̀ torí tíra yìí kò sí tí ò ní kọ́ bá nú ọ̀rọ̀ sẹ̀ríà kọ́lọ́kọ́ jẹ́ ká lẹ́mí àtàláfíà. àwọn bàbá tí wọn àkájọ ó bèrè tí wọn bóyá fẹ́ jáde làbísọ̀rọ̀ ẹdìdì ẹdìdì kẹgbẹ rẹ. ìbéèrè wọn bẹ́ẹ̀ kí n ṣàlàyé ẹ̀ dáadáa ní ṣe gbọ́ yìí jẹ́ táàmù ẹni tó ti ní jẹ́nàbà ṣé táàmù tó fẹ́ sí gan ló gbé jẹ́nàbà rẹ̀ kó yìí. bẹ́ẹ̀ wọ́n ní ṣé bí irú táàmù máa lù àlá náà ni àbí àlùwàlá àti kírun ẹ ẹhẹ aha ǹjẹ́ táyà máa ń mú ǹjẹ́ táyà máa ń ta sí ẹ̀jẹ̀ ó ti lọ fún olóògbé táyà ó gbé jẹ́nàbà fún òní àbí ìwọ la fẹ́ lò fún. ok ká dáhùn tó wà lọ́wọ́ ok ẹ ṣeun irú béèrè tẹ béèrè kọ́dà ń tọ́jú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láyà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sọ̀hábì ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tí àṣẹ táyà mọ́mú sẹ̀sẹ̀ dé torí pé ẹ̀rí pé táyà mọ́mú kìí ṣòun ní ìpìlẹ̀ àlùwàlá ní ìpìlẹ̀ ó ní ntọ́sẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ táyà mọ́mú fi dé lójú ogun ni wọ́n wà tọ́lọ̀ fi ṣe yọ̀ǹda táyà mọ́mú fún wọn ní kúkúrú ẹnìkan tó ń sẹ̀sẹ̀ wá gbọ́ pé wọ́n mọ̀ ní táyà mọ́mú gbé jánábà náà ọwọ́ wa bá nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé òun mọ̀ wà nù jánábà òun ò sí lómi tó ń sè fatamarọ́kùtù fi tòrọ́bì gàmẹ́ tatamarọ́kù dáàbò fatamarọ́kùtù fi tòrọ́bì gàmẹ́ tatamarọ́kù dáàbò ètò òǹkọ́ yìí ni kékeré kékeré ọba fún wọ jánábà àtòrí àtàrà àti ẹsẹ̀ ní omi gbọdọ̀ kárí ọba fún wáyé pẹ̀lẹ́ ọ̀fi kárí gbogbo oní bí ìgbà tí ẹran ẹran yí mọ́ ilẹ̀ lẹ̀ nípa báyìí ànábi wa sọ pé à ẹnìnàmà yẹ fi ìka àǹtàkù là á kàlà ànábi wa sọ pé ó ti tó táyà mọ́mù tó ń ṣe báyìí nípa abọ́ fẹ́ kírun irú ẹ̀ náà táyà mọ́mù ti yànnà bàdà so ní kúkúrú ìdáhùn sí ìbéèrè yìí ni pé táyà mọ́mù tá a fi kírun àti ká mọ́mú tá a fi tí ó gbé jánábà náà kó kankan náà. ẹ̀rọ kò lábẹ́ ìlú wọn ṣé wọ́n wà fún wẹ̀yẹ̀wẹ̀ àbí wọn ò ní tún wẹ̀wẹ̀ mọ́. Ah. ẹ tí wọn bá rú mi ok kápún dáhùn ẹ jẹnẹrálì bóyá èèyàn ṣe táyà mọ́mú nísìn náà ah, ó ṣe táyà mọ́mú òfin kírun nígbà wá jáde tó kírun tán wọn bá ní àwọn ah, ọmọ ti gbómi dé àbí ṣé ọjọra bẹ àbí àbírú ẹyin náà ní sìgá táyà mọ́mù ló ṣe ló fi gbé jánábà kó ní tó kó lé nígbà wàá darí ibi sẹ́wọ́n nígbà ní omi ti dé ṣé yóò tún wá tún ìwẹ̀wẹ̀ ní àpò rí so táyà mọ́mù bàdíìlù lọ jẹ fún àlùwàlà òun ní rọ́pò kínní ní rọ́pò àlùwàlà tọ́ba ti pé ní ẹ̀wọ̀n situation tó pé ní àsìkò òun ti fẹ́ bọ́ èyẹ lè ní sùúrù kótó di pé ní ó ṣe táyà mọ́mù yìí kó e pé ní àsìkò tó rí pé ní òun wá omi títí òun ò rí àsìkò òun ló sì fẹ́ lọ ìtọ́ba fi wá fi dé stage yẹn tó ṣe táyà mọ́mọ́ jánábà ló fi gbé ní ẹ̀rọ ló fi kí ni kò lóde kó tún ṣe padà. wọ́n ti wá kírun ní padà. ẹ bàtà fi kún pé táyà mọ́mọ́ ò rí bí àlùalá kò sì rí bí ìwẹ̀ jánábà torí pé ní téèyàn bá wẹ̀wẹ̀ jánábà ní ìgbà téèyàn ṣàlùalá náà ni tálùalá yẹn ò bá já èèyàn lè fi kírun àyílà ó lè fi kírun àlásàrì ó lè fi kí magiribi ó kọ́dọ̀ ó lè fi kí ìṣá ìjẹ́ ọ̀tá gbá àmọ́ tàyà mọ́mọ́ ò rí bẹ́ẹ̀ tàyà mọ́mọ́ bí ìgbà tí nǹkan kan dọ̀rúra kan necessity kan lọ́fà tọ́ba sì ti lọ ó ti lọ náà nìyẹn èèyàn wá nígbà àmùsí tàyà mọ́mọ́ láàárọ̀ ká. téèyàn kíyàn náà tàyà mọ́mọ́ ṣiṣẹ́ lọ àfi tọ́ba ẹgbẹ́ ní o tún di ìgbà tí irun mi ò dé èèyàn tún ní kọ́ọ̀sì àti ṣe tàyà mọ́mọ́ mi ò lè ṣèmí èsì pé wà ní táyà mọ́mù tàtàárọ̀ tóun fi ṣe òun ò ní òun ò ní sèmi ìmọ̀ táyà mọ́mù náà ìtumọ̀ àdéhìí kẹ́ wí ni pé ní ìtumọ̀ tábí ìtumọ̀ yẹn pé kódà bẹ́yìn òró mi fáì mọ iye ọdún kọ́ máa ṣe kíni kọ́ máa ṣe tàyà mọ́mù ọ̀kì wá sí pé wà á máa fi táyà mọ́mù kí àìmọye ọ̀rọ̀ lọ láìsí sábàbù kan láìsí sábàbù yẹn náà ni pé ìmọ̀ kò sómi àbómi ń bẹ èèyàn ò sí nípò tó fi lè lo kíni tó fi lè lo omi. ينبغي أن يجعل هذا الحديث على رأس كل باب آه، قول الإمام عبد الرحمن بن مهدي الإمام بن مهدي جاي باسس على إنما الأعمال بالنيات حديث إنما الأعمال بالنيات kò آه، بابك báàbù kan kò sójú ọ̀nà kéwù kan nínú ọ̀nà ní kò sí ọ̀nà ṣẹ ọ̀nà kanú ọ̀nà ṣẹ̀ríà tó tí ò ni ibùdó máa dé gbàgbé rò pé gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà yàgbà bí anjújà aláhàbẹ̀ hadith aláhàsí kùnìbà pé kóun ni wàá ah, máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí pé kò sí ọ̀rọ̀ ṣẹ̀ríà kan bá sọ àfi kó ní í ṣe pẹ̀lú àníyàn kan. ẹni اوكي نعم نعم ẹyà ti ṣàlàyé tí ń jẹ rúkúnù àti tí ń jẹ ṣáàrùkù pé rúkúnù yóò jẹ jùsù nínú nínú yóò jẹ apá kan nínú ìbàdàn bọ ṣáàrùkù ni tí o ṣe ara bọtọ jẹ májẹ̀mú tàbí mákojú rẹ fà pé àlùwàlá lákojú rẹ májẹ̀mú ni fún ẹrọ pọ kì í ṣe rúkúnù rẹ àwọn táwọn afáwí ni pé àníyà nígbà tí yẹn bá fọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn túláàsì ni kó mú àníyàn yẹn wá gẹ́gẹ́ bí orígun kan nínú orígun ẹ̀họ́ tọ́ba ti wá dà yẹn kọ́mọ wàá mú tí ó tún lé àníyàn yẹn lọ mọ́ ntí ó tako kíni ntí ó tako àníyàn yẹn títí tí ó fi parí ìbáda yẹn májẹ̀mú kan ní ẹnu májẹ̀mú wọn ọgbọdọ mú lágbègbè oníṣẹyìn ti dà pé òun kírun ọgbọdọ tún wá dà pé ní àbúkọ tún wá rí sọgbà rẹ pé ní kíni mo ti kú lórí wọn títí tí ó fi ṣe kí ni títí tí ó fi ṣe sálámà bíi ọ̀rọ̀ tí ó fi kó mbẹ́ kí ó kọ̀ntínú láti máa mẹ̀ntẹ́n àníyàn tí ó fi parí ìbáàdà tí ń ṣe yẹn ṣàrùtún ìṣòro tó sàkàtà ìgbà ṣàrùtún ìṣòro tó sàkàtà ìgbà. nípa Thank you.

pé orúkọ abubakar ní jẹ́ abdullahi ibn abi buhaba bàbá rẹ̀ ní jẹ́ abu buhaba wọ́n á ní ohun tí a rí lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn abubakar abubakar abubakar lẹ́nu mi jẹ́ kò sí níkíni kò ní orúkọ mi ǹjẹ́ eléyìí tako nǹkan kan nù sẹ̀ríà bí èsì lórí eléyìí ni pé kò tako nǹkan kan nù púpọ̀ nínú àwọn sọ̀hábà ló di pé ní orú kúnìyà àwọn odikini ojú ọkọ̀ mọ́ wọ́n sì mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà ẹlẹ́yìn ọ̀dà kò kankan nù òfin ṣẹlẹ̀ àbí àbáfẹ́ máa jẹ́ abubakar lónìí náà ọmọ ẹ̀jẹ̀ kò sí tó burú gbogbo kúnìyà lèyàn lè jẹ́ ẹnu kúnìyà kan tẹ̀yìn ò lè jẹ́ ni pé bẹ́ẹ̀ bá ń jẹ́ muhammadu ọ̀gbọ́dọ̀ tó máa jẹ́ abul bẹ́ẹ̀ bá ń jẹ́ muhammadu ọ̀gbọ́dọ̀ tó máa jẹ́ kíni abul qasim gbọ́dọ̀ kó méjèèjì pọ̀ kọ́ máa jókòó ànábì kó tó máa jẹ́ kíni kó tó máa jẹ́ oní ànábì bọ̀dé yàrá fẹ́ jẹ́ àbò kọ́sìmì fún rẹ̀ ó lè máa jẹ bó sì fẹ́ máa jẹ́ àbò bákiri ó lè máa ṣe kíni ó lè máa jẹ. ó yé mi sẹ́ kéèyàn sọ ní àbò bákiri kò sí tó burú bẹ̀ kò sí tó burú mi sọ yà. àfa àti òde sẹ́ ah. ọmọ akéwìrẹ́ àti òde sí kiri mẹ́. ẹ ok ẹ eh, Abu Hurairah radiyallahu anhu ah, inú àwọn tí wọ́n pè ní ahlu àwọn tó ṣe pé ní wọn wà nù àwọn fòkọrọ Madina àwọn aláìní nínú ìlú Madina gbẹgbẹ ni wọn rí láì lórí táwọn èèyàn bá ń fún wọn ni wọn fi ń ṣe kí ni tàwọn náà fi ń sẹ but ǹjẹ́ eléyìí gẹ́bí béèrè ìdá béèrè béèrè dáadáa ni pé ǹjẹ́ kẹ́lifẹ̀ wa gbọ́ ní orílẹ̀ èdè awí ní sèkétọ̀ òun náà ò ṣiṣẹ́ kankan mọ́ àfikún wọn máa lọ dúró lọ́dọ̀ apá àkàlà tòru àtọ̀sán ìta bí ó tọ̀ ní pé ní kó gbogbo àwọn sọ̀hábì anábìà Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah nìkan òun la ní í ṣe irú tó bá ti pé irú eléyìí ọlọ́dà jù ní gbogbo àwọn sọ̀hábà nẹ́bà muhammed sọ̀rọ̀ sọ́lá náà ní máa ṣe ni pé èyí tó dáa jù èyí tó lọ́la jù òun ni pé kéèyàn máa ṣiṣẹ́ kó sì máa wá máa tó ìtọ́ náà nínú àwọn tó ṣe léyìí òun ni amirul mu'minin umar bin al-khattab radiyallahu anhu àti sọ́ọ́nì jẹ̀dógún pé umar yóò fi ọjọ́ kan lẹ̀ yọ wá wá ẹnìkan tí wọ́n jọ ń gbé àdúgbò pé nítọ̀ lọ́jọ́ yìí tẹ̀mí ò ní lọ́dọ̀ anabi sọ̀lọ̀ sọ̀lọ̀ ìwọ lọ́ọ́ dúró ní lọ́ọ́ dúró ní kíni lọ́ọ́ dúró ti anabi gbogbo ńtọ́ bá wí kọ́mọ kọ́mọ dé kalẹ̀ tọ́ba di lọ́la arákùnrin yóò tún lọ bí ọ̀nà jẹ́ tiẹ̀ náà òun náà lọ nàbí ọjọ tiẹ náà umaru náà máa ṣe kíni yọọ máa de gbogbo nta nàbí bá wí kalẹ irú eléyìí ni púpọ̀ náà àwọn sọ̀hábì àtàbí àmì àwọn ìwé àbẹ̀bí sọ bàtà lórí ìkọ́jú ìwé àbẹ̀bí sọ fún káwọ́sáyà ṣùgbọ́n èyí ń bẹ pé àwọn ẹ̀rí tó mọ fún wa pé ìwé káwọ́sáyà kò jẹ́ ìwé àbẹ̀sílẹ̀ fẹ́tíkù ètò lórí wọn. ìta bá rí ẹjọ́ bàbá káwọ́sáyà níbi ìdájọ́ ìwé ẹgbẹ́. so hadith musi isola atabu fa innaka lam tusalli but ẹ ń gbọ́ iye bẹ̀yẹn kí ni ẹ fi. tí wọ́n bèrè ń gbé báyìí pé ó jẹ́ ara ẹgbẹ́ tí ò ṣe bì ọ̀yẹ́ káàdì ọkọ̀ ní ọkà ọ̀sáyà. ọkà ọ̀sáyà So, ti, tí ẹ bá wọ àdébì mùsí ìsọ̀láàtà o àdébì àlùmùsí ìsọ̀láàtà o kìí ṣe gbogbo ń tàn ṣe lórí irun òun làdábì ṣe kéde òun làdábì kọ ọkùnrin ìjọ náà lára àtúmọ̀ táwọn àbá mú wọn bẹ̀ ni pé àdábì ti sọ́ọ̀dì ọkùnrin yìí àwọn abi tó rí pé ó ti ṣe kéde ó ti ṣe mistakes nìkan là nàbì ṣe kíni lógo ta dara jù lọ ibẹ̀ kì í ṣe pé ànábi wàá pè kalẹ̀ wọn wí gbogbo tí èèyàn ṣe lórí ìrun gbadi di ṣe wa bọ̀tà àwọn orígun kan nù ún là nàbì ṣe kíni sallallahu alaihi wasallam lọ tọ́ka sí ọkùnrin àwọn afa alánàbì ti rí i pé ó kẹrù lẹ́ẹ̀kínní ó kì í lẹ́ẹ̀kejì ó kì í àwọn areas tó ti ṣàṣìṣe yìí òun là nàbì kàn mú tó ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí bí yẹn ṣe jẹ́ nìyẹn nípa báyìí ni pé gbogbo ń tà nẹ́bí ọ̀wá mẹ́nu bá hadithi yìí yẹn wá túmọ̀ pé kò sí rárá àrùn bí òrí bẹ́ẹ̀ o torí pé bí hadithi yìí ọba wí ọ̀pọ̀lọpọ̀ àhadithu mi ó wí àwọn nǹkan wọ̀nyí tí ànábì òfin kọ́ ọkùnrin yìí tí ó sì di òfin kọkùnrin yìí ni pé gẹ́gẹ́ àlàyé tọ́wáyé lórí ẹ̀ ni pé àwọn ibi tọkùnrin ti ṣàṣìṣe nìkan òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́là ló ṣe àtúnṣe rẹ̀ ní kúkúrú ni pé ká máa káwọ́ sáyà lórí irun inú ẹ̀rí tọ́pọ̀ tó sì rinlẹ̀ onígbà anábì muhammad sallallahu alayhi wa sallam anábì òkèrún ní kọ́ da wọlé kírun anábì òkèrún ní kó ṣe kíni kọ́ da wọlé kírun ó sì wá lọ àdìrí ní pé kọ́dà kìí ṣe anábì nìkan sallallahu alayhi wa sallam gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti kírun kó tó dìgbà anábì náà kánú yàgò àwọn àyìnbá náà hùn àdàṣàmà ìlú ìsọ̀rọ̀ àti ọwọ́ ọ̀tún wọn lórí kíni lórí ọwọ́ àlàáfíà wọn lórí ọ̀hún so eléyìí nínú ohun tó wà lórí ọ̀hún tá a gbọ́dọ̀ bá ṣe àmọ́ bẹ́ẹ̀ ọba ṣe irun rẹ̀ ọba jẹ́ o kakiri abẹ bẹ́ẹ̀ ọba ẹba rẹ̀ ti ń kírun tó dáwọ́ lẹ̀ kákìlọ̀ fún ni pé a sunna anabi muhammad sallallahu alaihi wa sallam ní kakawọ́ sí kakawọ́ lórí akọ́wọ́ ọ̀tún wa lórí ọwọ́ àlàáfíà wa ń gbàyà àtẹ̀yìn ọba já. aṣọ tí wọ́n fún ìyàwó ajá fún ara ní kúkúrú ìbéèrè méjì dá lórí ajá àbí ní kúkúrú ni pé nínú àwọn ohun tí sẹ̀rí àkàkùn ẹ̀gbìn inú wọn lajá wà inú wọn lẹ́lẹ́dẹ̀ wà kakọ́ pe àkíyèsí ara wa ní gbogbogbò pé nínú àṣà tí ọ̀dà tó yẹ kí mùsùlùmí ó jìnà sí òun ni kí mùsùlùmí àtajá ọjọ́ máa sùn ọjọ́ máa jí ní ilé inú àṣà tí ò ṣe kí ni inú àṣà tí ò dáa ni kí mùsùlùmí wa kọ́ àwọn kan gbogbo ẹni bí bá wà ń jáde wọn àtajà ni bí wọ́n bá wà nínú ilé wọn àtajà ni eléyìí ọba ìlànà ẹ̀sìn Islam rárá eléyìí tí bẹ́ẹ̀ bá lóun fẹ́ràn ẹ máa wú ẹlòmíì bẹ́ẹ̀ pé kóun sá máa rí kíni kóun máa rí nǹkan ọ̀sìn kájọ́ ma èyí tí sẹ́rí àrẹ́kọ́mẹ́ǹdì fún wa ń bẹ òun ní kíni òun ológo ànábi ní ìnàmà hiya mina tawafin alaykum wa tawafat nínú àwọn tí wọn máa rọ kiri ká ẹ máa fara nura ká náà máa fi mìíràn lọ́n sí àwọn ológbò fún yín bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ gbóhùn sáfẹ́ máa rẹ́ ẹranko kan tó sí yín kọ́ wa ológbò kékeré kẹsẹ́gbẹ̀ àmọ́ ajá ẹ̀gbin ni sẹ́rí táwa bọ́ sórí ìbéèrè yín ni pé èèyàn wá fẹ́ kírun nísìnyí ọba àtajà ti sùn ṣé but kò sú ọ̀pá jáyà gbé síbẹ̀ àbájá tọ̀ bẹ́ẹ̀ ọkàn sùn bẹ́ẹ̀ lásán yìí ẹnitọ́ wa nù hadithi ni pé ìdá wàlà gànkẹ́lì fòfin iná yìí àhàdìkọ̀ bí ajá bá tẹnu bọ igbá ẹnìkọ̀ọ̀kan nù igbá yìí abọ́ tẹ́ ẹ fi ń jẹun ni àbí kí ni àbí kọ́ọ̀pù tẹ́ ẹ fi ń mu mi ẹ̀yin ló wà nù àdìsí gbogbo ẹ bájá bá fi lè fẹ́ nu kọ̀ọ̀kan nù ntẹ́ ń lò fi jẹun ni àbẹ́ fi mu ni ó di dandan kẹ́ ẹ fọ́ lẹ́ẹ̀mẹ́lò kẹ́ ẹ fọ́ ní ẹ̀ẹ̀mẹ́jẹ. àwọn kan wá gbìyànjú náà àwọn àfa aláìsẹ pé náà sùn pé ní láti ṣe kìyàsù rẹ̀ pé kọ́mọ̀wulẹ̀ jẹ́ kí ni kọ́mọ̀jẹ́ igbá nìkan kọ́mọ̀jẹ́ níta àfi mumi nìkan gbogbo ibi tájá bá ti ṣe kí ni tọ́ba ti lè fẹ́ nu rẹ̀ ẹnu ni o kìí ṣe bá já sùn lásán o ìdá wàlágbà kálíbù fi iná yí àhàdìkù gbogbo bí ajá bá ti tọ́ba ti fẹ́ nu tọ́ba ti fẹ́ nu rùn kọ́dà bí èsè gbá bí náà wọ́n ní ká fọ òun náà ní ẹ̀ẹ̀mejì kìyàsán àlá àlìlà torí pé ẹ̀là àgbẹ̀kẹ́ni kan ní ẹ̀là nù nínú sẹ̀ríà òun ìdí tí ìdájọ́ kan fi wá ìdí tí ìdájọ́ yìí fi wá ni pé ní anabi sọlọ sọlọ ọ ní àrùn kan bẹ níkíni láhàn ajá wọn pè ní dáhù kálá dáhù alikálá òun là nàbì fẹ́ ká fi jìnnà sí sallallahu alaihi wasallam lófin ní bí ajá bá tẹnu bọ igbá wa àbí nǹkankan wa ká fọ kọ́dà kìí ṣe fífọ́ nìkan nínú ẹ̀mí ìdí yìí ọgbọ́dọ̀ níkíni ọgbọ́dọ̀ níyàpẹ̀ nulẹ̀ kan torí pé wọ́n ní inú tí máa mú dáhùn kálàbà àrùn kálàbà yìí tọ́ka sí rẹ̀ jù òun ní kíni òun ní kíni òfin yẹpẹ̀ fọ ibi tájà bá fẹ́ lọ́ta but pé ordinarily ajá sùn síbì kan tí èsì parí kọ́ nù o tí èsì parí pé ọ̀tọ̀ bẹ́ẹ̀ ká ajá dìde ká kẹ́hùn torí pé kíni dùn ìlànà àrùdù ìyá masjidan wàtọ̀ òwò àní asiri ni pé gbogbo lẹ́láyé lànàbí sọ̀rọ̀ sọ́lá ní ọlọ́run ṣe ní kíni ó ṣe ní mọ́sálásí fún ó sì ṣe ní tọ̀kú òkun tá a lè fi ṣètáyà mọ́mú bàbá níbi àti ṣètáyà mọ́mú. èyí tá a bá ti wá ṣú ọ̀pẹ́ pé ń bẹ́ẹ̀ àwọn afáà ní asiri bàbá umakana adamaka àní asiri bàbá umakana adamaka sẹ̀ríà islam farama pé bí tá a bá ti ṣú ọ̀pẹ́ pé ń bẹ́ẹ̀ bíi kámẹ́jẹ́rò yóò yọ ọmọ ẹgbẹ́ wa pé ah, nígbà tí o ti dá wa lójú pé gbìn bẹ́ẹ̀ yẹn a fi lórí àdéhùn tá a nàbì ní bó ilà tìlí ya ardu masjidan wàtò wà gbogbo lẹ lọ́n ṣe ní àyè tí mo ti lè kẹ́hùn so bí ìyẹn ṣe rí yẹn bákan náà ni aṣọ tọ́ba ẹgbẹ́ nínú ló fi rún aṣọ yín gẹ́gẹ́ bíi kìyàsù táwọn kan náà wà fà sí pé ajá tó fẹnu kan gbá gbogbo bí ajá bá fẹnu kan káfọ̀ náà ní kíni àbọ̀kọjá lẹ́gbẹ̀ẹ́ yàn kò sí kankan. Alaikum salam. Nípa ti àlùwàlá àti táyà náà ẹ̀dá mọ̀lẹ́dẹ̀ bá sàlàyé dáadáa wáyé pé wọ́n á fi ìgbà sí àbọ̀ èyí ni wọ́n gbọ́dọ̀ ti pa ẹ̀dẹ́ bí ti fi ẹ̀fẹ́ sí àlùwàlá ìwádìí ẹ̀wọ̀n á ṣe táyà náà. Àti ẹ̀wọ̀n èèyàn débi táyà mọ́mọ́ yẹn kí. kí ni kí ó sì jazakumullahu khairan ɛɛ eh, naam atayamumu badidu alwala ni tayamumu rọ́pò kini ni rọ́pò alwala ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ń tàbí alaba de gbé òun náà ni kini òun náà ni tayamumu de bọ́tí yàtọ̀ tí ń bẹ láàrin tayamumu àtàlwala òun ni pé ní alwala kọ̀ wà mọ̀kọ́yà kọ̀ lásìkò lópin ìgbà tàbí alaya ọba jẹ́ kini tí ọba ti já lópin ìgbà tálù àlọ́ ọba ti ṣe kíni tálù àlọ́ ọba ti já àlọ́ àlọ́ òní kíni kọ̀ lásìkò bọ̀ tàyà mọ́mù gbà olè yẹn tó máa ṣe tàyà mọ́mù ni pé nígbà tásìkò òun bá dé èyí ó ṣe tàyà mọ́mù kalẹ̀ ní ṣe magrebi bẹ́ẹ̀ tọ́ ẹ bá mú yẹ pé mo fẹ́ fi kí Magribi, tí o ti mọ̀ bóyá òun ò romi àbó òun ní romi bá dàbí kó lè wá kí sọ̀rọ̀ àti lẹ́yìn ìgbà tásìkò ìrun magrebi wọlé lẹ́yìn àbá mọ̀ pé òun fẹ́ẹ́ ṣe tàyà mọ́nù tó ń yẹ kí ìrun magrebi ọgbọ̀dọ̀ jẹ́ kí ìrun magrebi yẹn ṣe kí ni kọ́ wọlé náà ìyàtọ̀ ti ń bẹ láàrin wọn nìyẹn bọ̀dé yẹn lè gbé omi níṣẹ́ kọ́sálù alákalẹ̀ kálù aláyẹ̀ ó sì má já tí ó fi dìrun magrebi kọ́dà tí ó fi dìrun ẹ̀ṣá ìkọsẹ̀ kankan bọ̀tayá mímú èlé ṣe kalẹ̀ kọ́bùlà dùkúlì àlùwà torí pé ni òun gan kọ́ ní ìpìlẹ̀ nígbà tá a bá rí ìpìlẹ̀ mọ́ lótó kankan ni lótó kankan máa wá wá ntí àfi rọ́pò ìpìlẹ̀ mu ẹ̀yẹ bá wọn. èyí ẹlẹ́dàkejì òun ni pé lápèjúwe níṣẹ́ yẹn wá ṣe tayá mímú níṣẹ́ báadà dùkú lè wá kí sọ̀rọ̀ àti magre nígbà tí ọ̀rọ̀ magre bi wọlé àsìkò magre bi wọlé èèyàn ṣe kàyà mọ́ nítorí pé kò omi àbí kò sí ntóbi lè lo kíni kò sí ń pọ̀ ẹ̀ lè lo omi méjèèjì yẹn ṣe pàtàkì ìmọ̀ kéèyàn má romi àbí kó sì wà ní.